والصلاة والسلام على رسول الله السلام عليكم ورحمة الله وبركاته نيتي سواجو ترى رياض الصالحين بتي أبا حديثنا دي جو من láti mọ̀ إن شاء الله تعالى وعن أبي أمامة إياس بن ثعلبة الحارثي رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال من اقتطع حق امرئ مسلم بيمينه فقد أوجب الله له النار وحرم عليه الجنة فقال رجل وإن كان شيئا يسيرا يا رسول الله فقال وإن قضيبا من عراك رواه مسلم nínú ẹgbà أبو àbúkù mama orúkọ rẹ̀ jẹ́ iyas alḥarifi kọlọ́wọ́n bá kí ó bá wa yọ́nu sí anna rasulallah sallallahu alayhi wa sallam qaal ani òṣìṣẹ́lá muhammad sallallahu alayhi wa sallam tí kẹ́ àti gẹ̀lọ́wọ́n bá ń bẹ mani qitata'a haqqo mri'in muslimin bi مسلم بيمينه فقد أوجب الله له النار وحرم عليه الجنة إن شاء الله محمد صلى الله عليه وسلم وني بوبين كان اقتطع بمعنى قطع ìgbà mi wazinu ifta'ala ó máa ń túmọ̀ ìtumọ̀ fa'ala náà o lè sọ pé madaha imtadaha bimana wahid ó madaha rẹ̀ ó yìn imtadaha bimana madaha ìkìtàtọ̀à ṣùgbọ́n nínú èdè lárúbáwá ziyada yẹn náà ziyada wà fún ìtumọ̀ náà òjíṣẹ́ ọlọ́run ní mọ́ni tọ́tọ́ àhàkọ́mùrí mùsùlùmí bí ẹ̀mẹ́ni ẹni tó bá fínú fídọ̀ tó jágbà ẹ̀tọ́ ọmọnìyàn kan tó jẹ́ mùsùlùmí tó gba ẹ̀tọ́ ẹ̀ kan bí ẹ̀mẹ́ni pẹ̀lú pé òfọlọ́hùn búra àṣẹ lórí irọ́ ló ń búra sí láti lè gba ẹ̀tọ́ rẹ̀ mọ́ ti ẹni tó ń wá fọkànbalẹ̀ tó rò kígbà tó ti ń fọlọ́hún búra yẹn òdodo náà nìkan tó ń sọ Ànábì ní fakọdẹ Allahu lahu nar ọlọ́run ti sọ iná di ọ̀ràn yẹn fonítọ̀ ọlọ́run ti sọ onítọ̀ di ẹni tó lẹ́tọ̀ọ́ jùlọ sínú náà látara wípé ó lo ọ̀nà àlùmọ̀kọ́rọ́ yìí hadithi yìí ọ̀sẹ̀wò mọ́ àwọn 419 ọ̀sẹ̀wò mọ́ wọn la nítorí pé wọ́n lo ọ̀nà ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí láti lè fi ṣe kíni o láti lè fi gba owó ọmọlàkejì eléyìí náà sẹ́wò mọ́ àwọn àfáà bú tó ṣe pé wọn ò níṣẹ́ ju pé ká máa wá ọ̀nà rọ ọ̀nà ète láti lè máa fi gba owó lọ́wọ́ àwọn èèyàn lọ anábì sallallahu alayhi wa alihi wa sallam ó jẹ́ ká mọ̀ ìpérú ìṣesí yìí ìṣesí tó lè sọ̀yàn di ọmọ anáni tọ́lọ́n bá fẹ́ fi ibi onítọ̀hún wò wa harrama alayhi aljanna ọlọ́run sì ti ṣe aljanna léèwọ̀ fúnrúfẹ́ ẹni bẹ́ẹ̀ fakola rajulun arákùnrin kan ó wà ń bẹ̀ nígbàtá náà bí sọ̀rọ̀ yìí ó wá ní ìrẹ́ òjíṣẹ́ ọlọ́run wa in kana shay'an yasiran ya Rasulullah tó bá jẹ́ pé ìntẹ́ni yìí gbà tó fi ọgbọ́n àlùmọ̀ǹkọ́rọ́ yín tó fi ìbúrẹ̀ èké tó fi gbà lọ́wọ́ onítọ̀hún tó bá jẹ́ nǹkan kékeré ke n tí èyàn ò lè insignificant object tí èyàn ò tẹ́pọ̀ wá bó ti kí kó tá a kakun tó tó bá ti jẹ́ pé ọ̀nà ète ló fi gbà lọ́wọ́ ẹni yẹn iná ọlọ́jẹ̀ yẹn ànábì sallallahu ni in kọdíb òun náà ni igi bí ọ̀pá stick igi irú ọ̀pá ríyàn fi àwọn ọmọ ẹgbà igi arok wọ́n pe kíní kan ní arok bíi bíi pákó báyìí ló ṣe rí anabi sábà máa ń fi igi yẹn ó máa ń ròyìn lápèjúwe bíi igi dóngóyárò yàgbé yẹn lè já ọwọ rẹ̀ kan kéèyàn máa fi fọnu igi tá ń pè igi àrọ́ọ̀kì yìí igi yẹn dá wọ́n máa tà ní ìsìn òtún wọ́n fi sínú wọ́n fi sínú láìlọ́n báyìí wọ́n máa ń fún yàn máa dàbí iyọ̀ ẹnu báyìí bá igi yẹn kọ́mọ̀ yàgbé yẹn kàn lè gbọ́ gbókọ̀ ọjà kó kó fi fọnu tó gbà lọ́wọ́ rẹ̀ pẹ̀lú ìbúrẹ̀ kódà kó má ju nǹkan yẹn lọ ẹ bó ṣe máa kékeré pákó ẹyọ fọ́nrán pákó kàrá ẹ̀ tó bá fi ọ̀nà ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yí ìbúra tó fi gbà lọ́wọ́ mọ̀lákejì ànábì yìí ni iná lónítọ̀ gbà yìí so hadith yìí ó ń dẹ́rù bà ó sì ń kìlọ̀ fún wa pé kí á jẹ́ kí ọ̀nà jẹ́ wa ká jẹ́ kó mọ́ ká má máa láti lè máa fi gba ẹ̀tọ́ tí èsè ti wá láti lè má fi máa jẹ dúkìá ọmọlàkejì lọ́nà ẹ̀tọ́ hadith yìí ń sin báyìí kí la wá fẹ́ sọ lórí àwọn tó ṣe pé fọ́wọ́ ní làwọn ẹ̀rì pàdé sí yìí sẹ́mọ̀ ẹlòmíì ó níṣẹ́ kò ṣiṣẹ́ mọ́ fọ́wọ́ ní ló ṣe yóò fọlọ́ ń yóò sọ gbogbo ẹ̀ títí lọ́nà tí ó fi lè gba

gbogbo ẹnikẹ́ni tó bá ń mọ̀nìkítàtọ̀ àhákọ̀mùrí mùsùlùmí gbogbo ẹnikẹ́ni tó bá ń jágbà ẹ̀tọ́ mùsùlùmí kan bí ẹ̀mẹ́rin látara ìbúra sẹ́yìn pẹ́lú mi ìyẹn lè má fẹ́ gbọ́rọ̀ ẹ̀ pẹ́lú bá ní wọn lọ́ọ̀hìn tán lọ ah wọlé èyí ní ọ̀dà mo gbà ó wá lo ìbúra yẹn láti fi gba ẹ̀tọ́ ọmọlàkejì òjíṣẹ́ ọlọ́run ní fakọ̀dé àwùjábà Allahu lahu náà ọlọ́run ti sọ iná ó ti ṣe lẹ́tọ̀ wa harrama alayhi al-janna ọlọ́run sì sí al-janna ó ti sọ di kíní fún ọ̀sọ̀déwọ̀ tálìjánà bá ti jẹ́ wọ̀ àjẹpọ̀ nítorí ti dọ̀mọ́ náà nìyẹn fa qala tabarẹ́ ni tó ṣe irú nǹkan báyìí lórí nǹkan kékeré tí ò tá a lè kàkún náà ló gbà á anábì ni faqala wa in kódà kó kan gàgà pákó igi kan níjẹ́ araq tàbí máa ń kó ṣe pé gàgà nìkan ló fi ìbúra èké ló fi gbà iná náà sọ ẹni tó tó tó gbà sọ lórí àfa tó gba ọkọ̀ lọ́wọ́ èèyàn tó ní àwọn rìnà àdúrà kan ó sì gba ọkọ̀ yẹn gbé ọgbà lọ́wọ́ ẹ̀ sọ lórí oníṣẹ́ ọwọ́ tó sọ fún ọ pé ọkọ̀ láì kí ní kàbá ẹ̀ ló bá jẹ̀ ní ọkọ̀ yẹn wà láì èló ní ten thousand dẹ̀ kó ó sì fi engine oil àbí kẹ́lẹ́bí fọ́ ó fi petrol ó fi fọ́ dáadáa ó tó tuntun ó tó fi bẹ̀ wá ó ní ah kódà kí n tó rí kíní ra mo dà mo dà mo dà nítorí ra kódà mo tún fi two thousand kún ga twelve thousand mo bá ṣùgbọ́n ẹ̀ sí kí n mú àìfi ẹ̀ kí làwọn fúnra ẹ̀ tún ah mo dúpẹ́ o jazakumullahu khairan ẹ wo ọ̀nà tó fi rí ten thousand yẹn ìyẹn lọ́pọ̀ níta talim táwọn èèyàn fi mékè owó ọ̀nà àlùmọ̀kọ́rọ́ yìí ọ̀nà jàǹbá àwa alálùbáríkà kò sí mọ́ tó bá yẹ pé a máa tẹ̀lé àwọn ọ̀rọ̀ tí Ànábì sọ fún wa yìí sallallahu alaihi wasallam ilé ayé òjà sọ̀rọ̀ nù àlùbáríkà ó sì pọ̀ lórí ìwọ̀nba ilé tí a bá ń rí kọ́lọ́wọ́n bá owó láti tóbi rẹ̀ kó má lè wá kiri kó sì má sọ wá di ẹni tí ó sọ halal di tí ó má sì wá lẹni tí ó sọ haram tí ó sọ di halal mara wọn lọ́wọ́ hadith tó tún tẹ̀lé lẹ́yìn lábẹ́ ìmọ̀sàbòsí fúnra ẹni وعن عبد بن عميرة رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من استعملناه منكم على عمل فكتمنا مخيطا فما فوق كان قلولا يوم يأتي به يوم القيامة فقام إليه رجل أسود من الأنصار كعني أنظر إليها فقال يا رسول الله كعني أنظر إليه فقال يا رسول الله اقبل عني عملك قال وما لك قال سمعتك تقول كذا وكذا قال وأنا أقول الآن من استعملناه على عمل فليأجئ بقليله وكثيره فما أوتي منه أخذ وما نهي عنه انتهى رواه مسلم àfáwà àdìbùnà rọmẹ́rọ̀ ọ̀kan náà àwọn sàábẹ̀ oníṣẹ́ ọlọ́run ni kí àti gan ọlọ́run kò mọ̀ bá wọn ní sami'tu Rasulullah sallallahu alaihi wasallam yaqul pé mo gbọ́ lẹ́nu òjíṣẹ́ ọlọ́run tó sọ wípé man ista'malnahu minkum ala amali ànábì ní ẹnikẹ́ni tá a bá gbéṣẹ́ fún àìstàmàlà rẹ̀ ay ìtàkàdínáwó àmìlàn àyàn ní ọ̀kan nínú àwọn tààránṣẹ́ tààgbéṣẹ́ fún àwọn wo ni ọ̀nà ọ̀gbọ́n àwọn tán ló máa ń gba ìsàká tánàbí ò ní lọ síbi báyìí lọ gba ìsàká àwọn ẹni báyìí wá lọ bí báyìí lọ gba nǹkan báyìí wá ànábì gbogbo ẹnikẹ́ni tá a bá yàn ń sẹ́ nínú yín fàkàtàmọ̀nà mẹ́kíyàtọ́n nígbàtí iṣẹ́ ta wá bẹ̀hùn ó wá in tó gbàbọ̀ nǹkan yẹn pọ̀ ó wá fi nǹkan kan pamọ́ nínú ẹ̀ kò fi jíṣẹ́ in tó ṣe déédéé bí mẹ́kíyàtọ́n abẹ́rẹ́ mẹ́kíyàt ayé àlè iberat abẹ́rẹ́ ẹ̀wọ́ abẹ́rẹ́ ṣe kéré ó kó gbogbo tó pọ̀ dé wá abẹ́rẹ́ ìmọ̀ ò lè máa ó wá yọ pamọ́ fama fọkọ àbí nǹkan tí ò tiẹ̀ tó abẹ́rẹ́ kánà gulúlan in tó ṣe yẹn náà a kà sí pé ó jalè náà ni olè náà ni kánà gulúlan olè náà ló jà ó in tó sì mú pamọ́ yá ti hi yawmal qiyamah yóò mú jáde tó bá jẹ́ ìdàlùkìyàmù bó ṣe máa yẹn yóò mú jáde níjọ́ ìdàlùkìyàmù faqama ilayhi rajulun aswad min al-ansar arákùnrin kan èèyàn dúdú ni nínú àwọn ará Madina ó wá ní ka'anni anzuru ilayhi faqala àfáà tí yóò gba hadith yìí wá ìdí ibn Umairah yìí wọ́n ní ọkùnrin kan èèyàn dúdú ní inú ara Madina ó bá dìde ó ní òun gbígbà tóun sáà ń wo ẹni yẹn pé kí ló fẹ́ sọ bánabi ṣe sọ̀rọ̀ yìí tán sàdédé lọ́bọ̀ bánabi ìrìyà ọ̀rọ̀ sọ̀rọ̀ ìrò òjíṣẹ́ ọlọ́run iqbal anni amalak iṣẹ́ tó rán mi gbà lọ́wọ́ mi ò mi ò ṣiṣẹ́ máa ẹ̀mọ́ràn mi iṣẹ́ o kọ́ọ̀lù wàmẹ́lẹ̀ kí ló ṣe ọ́ àní ah, ọmọ ṣe kọ́ọ̀lù sẹ́mi ìtúkà tẹkùlù kẹ́dà wọ kẹ́dà mo gbọ́dọ̀ ń sọ pé abẹ́rẹ́ lásán ìjọgbére alkiyama èyí ó mú wá kọ́ọ̀lù arábìnrin wà á na àkúlù wọlé arábìnrin mo tún tún sọ lẹ́ẹ̀kan sí bí mo ṣe wà yìí nísinsìnyí mo tún tún sọ kó o tún gbọ́ dáadáa mínísítà àmàlì náà wà á àmàlì tá a bá ti gbéṣẹ́ lé lọ́wọ́ fàlìyẹ́jì lè kọ̀lí ní ìwà kẹfẹ́ gbogbo ń tán bá ní kókó jíṣẹ́ àtèyí tó kéré àtèyí tó pọ̀ kó má fi kankan pamọ́ o kó fi gbogbo ẹ̀ jíṣẹ́ fàmọ̀ uti àmínú àhàdà èyí tá a bá fún un torí pé àwọn tí wọ́n lọ máa gba zaka àwọn náà máa ń gbowó ọ̀yà wọn wal amilina alayha wọ́n fún àwọn náà bẹ́ẹ̀ èyí tá a bá fún tó bá jẹ́ ẹ̀tọ́ ẹ̀ akàdà kó gbà á kó jó tóun wàmánú ìyà ànihu èyí tó bá kọ̀ fún pé kó má dé bẹ́ẹ̀ kó jáwọ́ mẹ́rin torí pé èyí tí wọ́n ní ó má dé bẹ́ẹ̀ tó fẹ́ dé yẹn ìwọ fún kó jó tẹ́ lọ́rùn lọ́wọ́ àwọn yìí ó ṣiṣẹ́ ẹlòmí ń bẹ lẹ́nu iṣẹ́ rẹ̀ kì í ná sálárì ẹ̀ mọ́ ẹ̀gún jẹun ò ná sálárì rẹ̀ kì í fọwọ́ kàn tí wọ́n fún yẹ kó yóò tò kó jìnà sí èyí ń gbà lọ́nà yìí fún wa ká níbi gba ẹ̀tọ́ ó wá dé ọ́fíìsì ẹ̀ wọ́n sọ fún pé aago méjì ọ̀sán náà ni kíní yẹn yóò close o sì lẹ́tọ̀ọ́ sí nǹkan yẹn ọ́fíìsì ẹ̀ o ní ó sáyẹ̀nsì fọ́ọ̀mù yẹn tó fi lè lọ submit ẹ̀ ó dé ọ́fíìsì ẹ̀ láago kan aago méjì ni kíní yóò sì close ó ní òun sì báyìí ẹ jọ ẹ bá mi ẹnìkan wá pè ọ pé ọwọ́ ah, nǹkan fún ni o nǹkan fún bó o ebi ẹ̀tọ́ mi ni ah, ọ̀dà bẹ̀rẹ̀ aago márùn-ún fi lù kò ní wọ sáyẹn ǹkan náà wá di pé aago méjì kù ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún wọ́n ní bó o ní pé ah, mo bí náà ẹ̀jẹ̀ ní bá ṣe tán bá dé òun wọlé ó mú jáde pé abẹ́rẹ́ iye mi náà five thousand gbà ájà wọn náà bá yẹ five thousand ọba lọ fi o ọba sáré sáré tó fi rí kíní yẹn submit láago méjì kù ṣẹ́jú méjì ọmọ rò pé ajẹ́ pé tó o bá fún ní five thousand ọ̀pọ̀ àwọn náà àkọ́kọ́ ẹni yẹn ó ṣàbòsí fún ọ ó jẹ owó rẹ lọ́nà ìtọ́ tó bí kò yẹ kó gba owó yẹn lọ́wọ́ ẹ̀ àwọn àfáà wa ní ìwọ tó padà fowó yẹn lẹ̀ torí pa anabi sallallahu alayhi wa sallam anabi ní la'ana allahu rọ́ṣí walmurtashi anabi ní ìgbéjìnà síkẹ́ ọlọ́run làánà ọlọ́run kó máa bá ẹni tó fún yàn lówó ẹ̀yìn àtẹni tó gbà ẹni tó gbà àtẹni tó fún yàn náà sẹ́ni yìí nísìnyí ṣé ti kó sínú làánà báyìí wọ́n bẹ̀rù àwọn àfáà tán ó ti kó síbẹ̀ tó bá fi mọ́ nìgbé pé tọ̀ bọ́lọ̀ bá pé ní ọ̀jẹ̀ pé kò ní sí tó sọ pé gbogbo èèyàn ló ní fún lówó yẹn a ní fún pé lànà ọlọ́run ó wípé ìtàn pè lówó ẹ̀yìn náà lówó tó ná láti fi gbantí in tí è ṣe right ẹ ọwọ́ afẹ́ gbà ọwọ́ fi owó ṣáájú àbí láti fi yẹ ìbáwí kan tó yẹ kí wọ́n bá ọ wí ọwọ́ àsanwó láti fi rọ́pò kan yẹn bẹ́ẹ̀ pè ní rọ́ṣùwà ni ṣùgbọ́n ní yìí aslan ohun ẹ̀tọ́ ẹ̀ ni kó bá sáyẹn òun ló lẹ̀tọ́ yẹn ìwọ tó tún wá gbowó lọ́wọ́ rẹ̀ lórí ẹ̀tọ́ rẹ̀ yẹn ìwọ ló lẹ́sẹ̀ kìí sóhun ló lẹ́sẹ̀ àwọn àbá mi sọ wípé a lè fi gbogbo ẹnu pe ẹni yẹn ní ẹlẹ́ṣẹ̀ torí pé n tó fẹ́ gbà yẹn náà ẹ̀tọ́ ẹ̀ náà ni ẹni tó tún wá gbowó lọ́wọ́ rẹ̀ lórí tí ò yẹ kó gbowó lọ́wọ́ ẹ̀ lélẹ́rí ẹni yẹn ni kí ni o ọ̀rọ̀ ẹlẹ́ṣẹ̀ lẹ́ẹ̀fì máa rí gbà mí ọ̀ lọ ọlọ́pàá dọ̀dọ̀ kí ni yín dà ìwé gbádà kó jáde driving license driver license kọ kò ní àwọn particulars kọ kò ní gbogbo wáìpà yìí ṣe á tó orúkú á mú gbogbo ẹ̀ tó ṣiṣẹ́ gan bẹ́ẹ̀ ó ṣiṣẹ́ ó ní kódà ó ń fọ́n mi dáadáa gbogbo táyà ṣe á dọ̀tí báyìí inú òjò láwa àbí níbo lẹ́ ń lọ gan ibi báyìí là ń lọ abẹ́ lọ sí akọ́dà nǹkan jù lọ. ẹ̀sà páàkì ha páàkì bí ibú aláǹkan jù tẹ́bá mo lè yìnbọn mọ́ táyà yóò nípa sá páàkì ẹnìkan wá ní ẹ̀wà kan mọ́ ah, ah, ẹ̀yin lò nígbà tẹ́ fi nǹkan lẹ̀ ní rí pé rẹ ni kọjá títì àbí rẹ nígbà ń béèrè gbogbo lóní ó tún wá ó fi gbowó haram yẹn ṣùgbọ́n èyí tí wọ́n náà fi lẹ́ṣẹ̀ o ní wípé o níwèé náà ọ̀dọ̀ rẹ̀ pé wọ́n wá ń bí gbà ẹ̀rí pé rọ́ṣí wà nìyẹn ìntọ́ yẹ kán mú ọ fún òfowó yẹn òfin rà nǹkan pè ní owó ẹ̀yìn ṣùgbọ́n ẹ̀tọ́ ẹ kò yẹ kó dọ̀ọ́dún ọwọ́ adọ̀ọ́dún lágídí ó gbé ìsìtáìmù ẹ ó tún wọ́n náà so bá a ìyàtọ̀ láàrin owó rọ́ṣùwà owó ẹ̀yìn àti nǹkan tí kìí ṣe owó ẹ̀yìn owó ẹ̀yìn ló dé lọ́dọ̀ ẹni tó gbà yẹn ṣùgbọ́n wọ́n tó gbà lọ́wọ́ rẹ̀ ó ṣàbùsí fún wọn ni owó rẹ̀ yẹn ó gbà padà jọgbìjà kìá lẹ́bi jẹ́ wípé <sniffs> ṣe ẹ̀rọ ọlọ́pàá subhanallah illa ma rahima rabbi àfẹ́tọ́lọ́ bá sànù nù wọn lọ́dọ̀ alìjẹ́ náà wọ̀ bó ṣe rí mo ti sọ́wọ́n illa ma rahima rabbi torí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn owó tán máa ń gbà yẹn kì í ṣe dùnú ọkàn lẹ́lòmí fi fowó yẹn lẹ̀ kì í ṣe pẹ̀lú pọ̀ ẹlòmí ń bẹ ẹlòmí ń bẹ náà tó yẹ pé ìtọ́ yẹ kó ní kò ní o ṣùgbọ́n ẹlòmí gbogbo tó yẹ kó ní lónìí wọ́n ó sì tún wá ọ̀nà àlùmọ̀kọ́rọ́ yín láti lè fi gba owó yẹn láti fi gba lọ́wọ́ rẹ̀ lọ́nà ètò kọ́dà ẹlòmí ó sọ fún ọgbẹ́ tó ń bá parọ́ mọ́ ńkọ́ báwọn gbégbó nínú ọkọ̀ rẹ̀ kí lọ bẹ́ẹ̀ máa sọ ṣé ẹ dáadáa subhanallah so idan kí ní kálukú akàmú tọlọ́pàá wà lápèjúwe ni o ìṣọlọ́pàá nìkan o ẹlòmíì ìṣọlọ́pàá gan haram ló ń jẹ haram ló fi kọ́lé ló fi ń gun mọ́tò ló fi ń ṣe gbogbo ẹ̀ haram nasalaam ẹni tí mo gbọ́ lẹ́jọ́ mẹ́ta yìí ó tún ṣe mí léèmọ̀ pé gbogbo owó jáàmù táwọn máa ń san láti yọ ọdún yìí kọ̀ wà pò jọba ẹ wo ọdún táwọn ẹ̀dí ṣe jáàmù mo ò rí sísì báyìí nínú àpò ìjọba la ilaha illallah ẹ wo iye ọmọ tí ń gbà dáwọn owó gbowó rẹ èyí tó ti san àwọn kan ni wọ́n ló jẹ́ pé kọ́lọ̀ ń kó sàánú wa lórílẹ̀-èdè wa yìí kó bá wa tún orílẹ̀-èdè wa ṣe kó sì bá ṣàlékún àlàáfíà fún olórí orílẹ̀-èdè wa Muhammadu Buhari ọlọ́run bá wa fún lálàáfíà àwọn èèyàn bí irú rẹ̀ náà ọlọ́run jẹ́ wọ́n pọ̀ àwọn èèyàn bí irú rẹ̀ náà ọlọ́run jẹ́ ni wọ́n tọrọ torí pé tó lórí mẹ́ta ló lórí olórí mi ń bẹ ó lè lò náà ó sì fààyè olè jíjà ó fààyè ẹlẹ irú àwọn olórí báyìí làwọn èèyàn máa ń láìkì yóò jẹ kò ní káyìn náà má jẹ ẹ̀rọ àwọn ya máa sọ̀rọ̀ ẹ̀ dára àwọn lẹ́kì ọ̀gá kò everybody free ó jẹ́ wọn jalè nítorí pé náà olè náà àwọn náà mọ̀ pé náà jalè ó sì tún fa ayò lélẹ̀ fáwọn kejì òun lè tó ṣe wípé ó lè kò fa ayé káwọn àwọn lè náà kí ni sọ ọ̀gá kẹta kì í sólè kò sì fààyè òlélẹ̀ nírú àwọn èèyàn láìkiri èèyàn rẹ̀ wọ́n ni gbogbo ẹ̀ ti lé kókókókó ó ti lé kókókó kí ní lè ibà gbówó sí ẹ̀yìn tí ń ṣẹlẹ̀ lásìkò Buhari sí ni torí wọ́n kú mọ̀ òun òkú jalè ṣùgbọ́n wọ́n náà ò ní jalè o àwọn yóò wà ní ẹ ó ti ẹ̀ ti lé jù ah, ogun ni ṣẹ́ǹjì ṣẹ́ǹjì yìí o <laughs> èyí tó sì yẹ wá náà nìyẹn torí pé a ti bàjẹ́ a ti ra a ti tàdé nínú corruption gbogbo àyè pátá bíbi ẹtú wọ̀rọ̀ jáàmù torí ọlọ́run ta ló lè mọ̀ pé gbogbo owó yẹn kò dákò jọba àwọn kan ti di mílíọ̀nìà látara yìí àwọn kan ti dolówó wọ́n ti fi tọ́mọ wọ́n ti fi kọ́lé wọ́n ti fi ra mọ́tò ní sọ́nà ẹnikẹ́ni tí bá wọn ń gbọ́rọ̀ ànábì sallallahu alayhi wa sallam irú àwọn eléyìí dáǹkà yìí ṣe mọ̀ pé èyí ó ṣe pẹ̀lẹ́ èyí ọgbà tí tó pẹ̀lú èyí tọ́lọ̀ ń bá ṣe fún yàn èyí ó wà tọrọ àlùbáríkà sí àlùbáríkà ló pàtàkì jù lérí ìtẹ̀yàn bá ń rí kì í ṣe bó ṣe pọ̀ sí ìmí pọ̀ pípọ̀ rẹ̀ náà làdánwò tó pọ̀ náà fi tẹ̀lé ìmí sì mọ níwọ̀n tó yẹ pé ìfọ̀kànbalẹ̀ tẹ̀lé bó ṣe mọ níwọ̀n ọkàn ìbalẹ̀ àṣírí rẹ̀ sì tú látara délé ẹ jẹ́ ká bọ́lọ́run dúró ká má jẹ ntí kìí wa torí pé gbogbo àwọn tí ń gbẹ ẹ̀tọ́ tí ì wọn tẹ́ni tó sì gbà lọ́wọ́ rẹ̀ yẹ tó gba kámú yóò gbà twenty twenty twenty naira lọ́nà àìtọ́ àwọn èèyàn tí ó dìde ń bẹ̀rẹ̀ àwọn gba twenty naira eléyìí náà lọ gba twenty naira wọn gba ìtọ́ gbà lọ́wọ́ lọ́nà ìtọ́ kọ́lọ́wọ́n láti rẹ̀ kí kọ́sẹ̀ àná wa mo fẹ́ fi àǹfààní yìí sọ ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ à ń ṣèrìn àjò ńjọ́ kan a fẹ́ dé àwọn ọlọ́pàá kan máa ń wà téèyàn bá ti dé bí iléṣà yẹn tó fẹ́ bọ́ síbi tí ibi tọ́nà ti pín sí méjì àwọn ọlọ́pàá kan máa wà bẹ́ẹ̀ ọkọ̀ kan tí mo wá wọ̀ ọkọ̀ yẹn bóyá kò ní bíréèkì ní ọkọ̀ rẹ̀ kò sáà ní tó yẹ kó ní àwọn ọlọ́pàá wá dàdúró àwọn èèyàn tí wọ́n ń sọ fún un náà ti ń sọ pé àwọn ò ní kan àmọ́ ní kò dáa ó yẹ kí wọ́n náà ní bọ́lọ́pàá ṣe dàdúró wọ́n wá jọjọ lọ sẹ́yìn wọ́n wá pẹ́ gbogbo àwọn táwọn àna ọkọ̀ náà bá lọ bẹ̀bẹ̀ bọ́lọ́pàá yẹn sọ wá bá wọn lẹ́yìn ọba bẹ̀bẹ̀ èwo lọ́kàn tèmi mo nígbà tó ti ṣe tí ò dá yẹn òfin tó bá mọ̀ pé ó yẹ ká ẹlò ẹlò lórí ẹ̀ pé kò sí ṣé ìtọ́ka tèmi pẹ̀lú ẹ̀ mo láti sọ fún gan wọ́n ní ó yẹ kí n bá bẹ̀bẹ̀ náà mo níbo ní tèmi ṣe jẹ́ ìsìn mo níbo lè jù ń sọ̀kalẹ̀ má lọ́wọ́ ọkọ mi àṣẹ ọ̀rọ̀ tí mo ń sọ yà sún bínú ọba ní ọ̀dà pé kí wọ́n àtàwọn ọkọ̀ yẹ ká sọ̀kalẹ̀ ọ̀ya wọ́n ní gbogbo àwọn mọ́tò yẹn kan kó àwọn àwọn mọ́tò kan wọ̀ ní mọ́tò ká máa lọ kémi nìkan kán mi nìkan lẹ̀ ah, mi ní kí ló rí ó lóun ṣe thorough investigation nípa àná mo sọ ọ wá jẹ́ Ramadan mo sọ kalẹ̀ so ìgbà yẹn ni wàhálà kí lórúkọ rẹ̀ Osama kankan wo ìgbà yẹn ó ní kí n sí wàhálà. ọwọ́ àdúró ó ní ìgbà tí mọ́tò ọkàn yẹn wá fẹ́ máa lọ mo wá ní kọ́ lọ́kàn yẹn ó dúró kó jẹ́ kí n gbé bàdàn tó wà pẹ́ mi ṣe ṣe pé bẹ̀bẹ̀ mi ṣe gbé mọ́tò yẹn pé kó dúró my load my load ẹni gbọ́ yorùbá ní nǹkan tó ń ba gbàdékejì ẹ̀ náà wàá mú kíní set òfin kámẹ́rà pé kìsà gbogbo bá yẹ ṣe èmi ò ṣe ṣe kíní kan mọ́ kàjókò mo jókòó tí wọn mọ́tò yẹn ti lọ mo dúró gbàtọ́ wa tó àsìkò kan ìkànnì wa bá mi wí àfa ẹ wo n tẹ́ wọn lè ṣe èmi ò bá wọn lọ́wọ́ sí o mo ní múùdù tí mo wá wà níjọ́ yẹn tí mo sì wà ní Ramadan mo ní pẹ̀lú ògùn ọlọ́run mo níbi tí mo wà yìí àní kú òbí ìtọ́kọ̀ òbí pààyàn pẹ̀lú ògùn ọlọ́run mo ní ìyẹn tí ò jẹ́ mi mo sẹ́yìn tí mo lè máa lọ kò sí tẹ́sí mo ní ìgbà mi ní lọ tí ojú ọ̀nà yìí pẹ̀lú ògùn ọlọ́run kóòrùn tó wọ̀ mo ní tí <laughs> ó ṣẹlẹ̀ torí inú ti bí mi mo ní pẹ̀lú òun mo ní mo jẹ́rìí ọlọ́run mo ní ẹja mọ̀ ìkejì bá tún wá bá mi ó ní àpò àpò èmi ò owó síbẹ̀ o mo ní pẹ̀lú òun ọlọ́run kí òòrùn tó wọ̀ tí n bá sì wà ń bí tó òòrùn fi wọ̀ mo ní kò sí mo ní kọ́dà bẹ́ẹ̀ kúrò títì ọkọ̀ yẹn wà báyìí bíi dábàá ìkejì ẹni tó wá ṣe nǹkan yẹn náà wà á mọ́ná àáfà ìyé tiẹ̀ bá ń ṣeré ọlọ́run èrè kọ́ o bí ó ṣe ṣẹlẹ̀ náà ni mo ṣe sọ yẹn mo ní Ramadan làwà mo ní bí ó ṣe ṣẹlẹ̀ mo ní zolam tumuni ẹ ṣàkóso fún mi ọba wọn wá da ọkọ̀ kan dúró wọn á ní ọkọ̀ ẹ wo ẹgbẹ́ àfà Ìbàdàn ni wọ́n lọ mo ní mi ò lọ mo ní mi ò lọ ibi yìí ní ìdí sínú mo ní kọ́dà mo ní mo lè fi sínú ní báàgì mo ní mi ò pé ọba débẹ̀ nàá bẹ́ẹ̀ má bínú kìnnìkan bá yín sáwàdà ní àbáyé kìnnìkan kan gbàdúrà sùnmù ma àwọn dọ́kọ̀ dúró fún mi kọ́dà mi ò sanwó ẹ má gbowó lọ hàdà zoli ẹ wà mú sí kọ́lọ̀ wọn láti orí ẹ̀kí ọ̀sà bẹ́ẹ̀ wọ́n yìí ṣe ṣeyún náà ọlọ́pàá náà ṣe ṣe sóore fún mi náà rí o ẹ̀sọ́ ti yé ẹ̀hà ẹ̀kẹ́yàn má fi ẹ̀ generalize mo ti ti rí mi tọ́lọ́pàá sọ pé in fact ó ṣe oore fún mi ńjọ́ náà ọjọ́ yẹn ìròyìn ìjọ tí wọ́n pa Abíọ́lá níjọ́ tó kú ṣẹ̀kú wàhálà ṣẹlẹ̀ náà mo wá ń bọ̀ láti Ògbómọ̀ṣọ́ láti Ìlọrin àwọn èèyàn tí wọ́n sọ pé ìgboro ti dàrú wàhálà ti ṣẹlẹ̀ kan mo fẹ́ wọ Ìbàdàn ní nǹkan bíi aago mẹ́sàn-án gbogbo ọjọ́ yẹn ó ti dá wàhálà ti ṣẹlẹ̀ àwọn èèyàn ti jà Haúsá Yorùbá kankan wàhálà ti ṣẹlẹ̀ ọkọ̀ tó sì gbé àbúrò ti já wa sójà òun kàn padà jẹ́ rí wọn kálukú wá fáyìn wé rẹ̀ pé bóyá màá ti ẹ̀rọ kọ̀ bá rìn bá rìn àwọn ọlọ́pàá kan bá ń bọ̀ àwọn ń pàtró wọ́n ṣe rí mi ah kí ni mo ń ṣe bí mo ní mo fẹ́ wọ̀ ó ní mi lè rí ọkọ̀ nǹkan kọ́ gbàgbé ẹ̀ pé láàsán ti bá mọ tó ṣẹlẹ̀ ń bì àwọn èèyàn tó kú níbi kìí ṣe kéré pé ibi tí mo dúró sí pé ẹni tí ló lè ṣẹlẹ̀ wọ́n bá lè kí n wọnú ọkọ̀ wọn wọ́n bá gbé mi wọ́n pé mi dájọ́ bá rọ́kọ̀ kan ti ń lọ má ṣe ní kọ́kọ́ yẹn ó dúró nìyẹn wọ́n níbo ní lọ olóhùn lọ sí kù ó ní ọ̀yà ẹgbẹ́ èmi sì ń lọ sí sanyo ẹ̀bú lọ ajú ọ̀nà ibẹ̀ náà lọ gbà lọ rẹ̀ kó kó gbé lọ gbàdí yẹn ń lọ tó rìn sàá síwájú àbá àsọ̀kálẹ̀ ó ní bóun ṣe ń lọ òun ò lè dúró ó ní èkó àfi tí mo bá tẹ̀lé òun dẹ́kọ̀ ẹjọ́ tó bá ti lè gbẹ́sẹ̀ lé báyìí òun ò tiẹ̀ lè dúró fún anybody pé wàhálà ti ṣẹlẹ̀ òun lè dúró abájá mẹ́lẹ̀ ìbá tó fẹsẹ̀ rìn lọ àwọn ọlọ́pàá yẹn tó ń ṣe patrol lọ bá tó parí afa ah, ẹ mọ pé táwọn sọ pé kẹ àbọ̀lẹ̀ ah, nìyẹn ló já mi àwọn gangan fúnra àwọn àwọn ò gbé mi àwọn mi fúnra ara wọn dé junction gbólóhùn àjì fúnra ara wọn ọ̀nà tí ń sọ àwọn méjìlá ti kọjá kí n tún wọnú agbègbòrò inú géètì báyìí wọ́n ń rọ́ọ̀pù lọ́wọ́ ládùúgbò bó o láti wá <laughs> abẹ́ ọkọ̀ ọmọ oṣù sílẹ̀ mímọ́ sílẹ̀ mímọ́ hali tẹ́tì rí bá tún àwọn ìlú sòkè máa fà yọ́ ni wípé ẹ̀wọ̀ ọlọ́pàá tá a bá sọ̀tà àkọ́kọ́ náà ẹ̀tún wò gan tí wọ́n ṣiṣẹ́ wọn bó ṣe yẹ kó wọ́n ṣe nù bó ṣe yẹ kọ́lọ́pàá máa ṣe nù ṣùgbọ́n èyí tó ń ṣe níta kọ̀ọ̀kọ́ iṣẹ́ èpè ó lè yún ṣùgbọ́n ọlọ́run látó bẹ̀rẹ̀ kí kọ́ṣọ́ àwọn wa. naam وعن عمر بن الخطاب رضي الله عنه قال لما كان يوم خيبر أقبل نفر من أصحاب النبي صلى الله عليه وسلم فقالوا فلان شهيد وفلان شهيد حتى مروا على رجل فقالوا فلان شهيد فقال النبي صلى الله عليه وسلم كلا إني رأيته في النار في بردة قلها أو عباءة أو عباءة رواه مسلم عفوا عمر وما خطاب أو ni حديث gba hadithi eléyìí ما بقى gbà wá ọlọ́wọ́n bá kọ́ba ayọ́ ní sọ́wọ́n wọn ni ọjọ́ ogun khayba ọ̀kan náà àwọn ogun tánàbí sallallahu alaihi wasallam jà òun ni ogun Khaybar yìí ọ̀kan náà àwọn ogun tánàbí sallallahu alaihi wasallam jà òun ni ogun Khaybar níjọta wí yìí aqbala nafaru min ashabi nabi sallallahu alaihi wasallam àwọn tó pọ̀ nínú àwọn sàábí oúnṣẹ ọlọ́run sallallahu alayhi wa sallam wọ́n bá dé níjọ́ náà oníkálukú ń kọjá oníkálukú ń kọjá oníkálukú ń kọjá bílẹ̀ bá dé yóò kọjá bílẹ̀ bá yóò kọjá bílẹ̀ bá yóò kọjá bílẹ̀ bá yóò kọjá bí wọ́n ṣe ń kọjá fakọ́ọ̀lù àwọn èèyàn bá ń sọ pé fúlàánù shahid lágbájá ọmọ àlùjẹ́ náà tán bá ní ṣẹ̀hídì lèyàn pé ẹ̀dọ́ òkú ṣẹ̀hídì pé ṣẹ̀hídì ni wà fúlánù ṣẹ̀hídì pé lágbájá náà ṣẹ̀hídì ni kódà àìtí ìkú rẹ̀ ni a ti mọ̀ pé ọmọ àlìjẹ́nà làwọn ilé hátà mọ́rù alárọ́jùlẹ̀ wọ́n bá kọjá lọ́dọ̀ ẹnìkan fọ̀kọ́ọ̀lù wọ́n bá ní fúlánù ṣẹ̀hídì lágbájá náà ilé ṣẹ̀hídì lẹ́yìn òkú ọmọ àlìjẹ́nà ni fọkọ́lá nàbí sallallahu alayhi wa sallam kálá anábìnrin rárá ẹ má sọ bẹ́ẹ̀ ẹni tá à ń sọ yìí ojú ogun ẹ̀sìn ló wà o anábì ní inni ra'aytuhu fin nar yóò kú lójú ogun yìí lóòótọ́ ṣùgbọ́n iná náà ni wà torí pé mò ń wò báyìí nù náà fi burdatin gallaha ẹni tó ṣokùnfà tí ó fi wọ náà ni wípé ọjàlè aṣọ kan nínú àwọn aṣọ ojú ogun àwọn nǹkan ọrọ̀ ogun tí wọ́n kó ọ̀padà jì kan kò pamọ́ torí tí ó gbé náà nù yóò kúkú ṣẹ̀yí rí o ṣùgbọ́n tí ó gbé náà nìyẹn. àwọn ìbá àbáà àbáà àti búrúdà ìtumọ̀ kan náà ni búrúdà lọ́dọ̀ àwọn alábáwo náà làwọn aṣọ máa gbélé rí aṣọ bí ó jì ẹwù kan ẹni tó lójú ogun ẹ̀sìn anábìnrin ẹ má kàn sáré sọ pé ilé iṣẹ́ yìí ní ṣẹ̀yìdì iná lélé yìí ọwọ́ yóò sì kòkò ṣẹ̀yìdì náà hadith yìí àwọn àlàyé tó pọ̀ wà ńbẹ̀ àwọn ibi táwọn afáàsì máa bí àwọn afáàsì máa lò ó pọ̀ Imam Bukhari rahimahullah rahmatan wasi'a hadith yìí báàbù tí wọ́n fún nínú hadith yìí pé báàbù láàyò kọlù fòlánù ṣèhìdì nínú sọ Bukhari pé ojú pọ̀nà pé ẹ má máa sọ wípé lágbájá ọmọ àlìjẹ́nà ni ẹ má máa sọ bẹ́ẹ̀ báàbù yẹn ni nínú báàbù Sahih Bukhari ṣùgbọ́n lẹ́ni láwùjọ wa ọ̀sẹ̀ táwọn èèyàn fẹ́ lè pè ní ṣahid èyí tí ẹ̀ wọ́pọ̀ níṣẹ́ sí àwọn àwọn lárúbáwá ẹni tó yẹ pé wọ́n ń jà wọ́n ń ṣe protest wọ́n dàgbòrórú tó bá ti wá kú wọn ni mata shahid wọn ni mata shahida ó kúkú shahid ó lè kúkú shahid ṣe shahid náà gbogbo ẹ̀ là so ìdí ni tó fi jẹ́ wípé kò lẹ́tọ̀ọ́ ká máa sọ wípé lágbájá tó kú yìí o ọmọ àlìjánà ká máa sọ pé lágbájá ṣẹ̀yídì ni kọ́dà ẹlòmíì ń bẹ wọn nígbà àbí rìn kiri yẹn ọmọ àlìjánà ni o àlè máa sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n àlè sọ pé ẹni tó bá kú sójú ogun ẹ̀sìn yóò wà jẹ́nà ẹni tó bá kú sójú ogun ẹ̀sìn àti jẹ́nà alájọ ọlọ́run ló wá mọ àníyàn tó ń kálukú mi ṣùgbọ́n pé lágbájá ẹ̀sìn wa kú bẹ́ẹ̀ wá sọ pé à ikú ṣẹ̀rí ló kù sọ́ra sọ bẹ́ẹ̀ o torí pé ìwọ rò bẹ́ẹ̀ o lè jẹ́ pé lọ́dọ̀ ọlọ́run ọba àwọn àfà wọ́n máa ń sábà lò ó láti lè ṣàlàyé àkídà ahlùsúnà wàlìjàmáà lórí wípé àwa o láàánú dìkìlò ahadàlìjánná ìlà àbìnàṣù àyè sọ pé nìkan ti dọmọ àlìjánná àyàfi èyí tá a bá rẹ̀rí fún tánàbí sọ pé lágbájá o ọmọ àlìjánná abubakar fìlìjánná Umar fil janna Uthman fil janna báwọn bí ṣe tó nìyẹn àwọn èèyàn àlejò kó máa àlejò náà ni wọn torí pé náà sùn wà lẹrẹ ṣùgbọ́n àfa ńlá kan bẹ́ẹ̀ fil janna ò lè sọ bẹ́ẹ̀ o ọmọ ìlọ́kẹ́ nas'alullah subhanahu wa ta'ala an yaj'alahu min ashabil janna àmọ́ bẹ́ẹ̀ lọ́n pé ọlọ́run ọba bá wa sí ní ọmọ àlejò náà eléyìí ni àwa fi yàtọ̀ sáwọn sufi sófí ó ti máa sọ lásán dájú pé ṣéwù làgbájá ń bẹ̀rù àlùjẹ́nà báyìí ó ló ṣe mà no matter bó ti wulẹ̀ kéèyàn jẹ́ ní ire tó láyé bó ti wulẹ̀ kéèyàn ó ní àwọn kadamet nínú ẹ̀sìn tó ọkọ̀ tí ra ó ṣe wá sí fáwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹgbẹ́ Islam látara rẹ̀ má sọ pé wúwa fìlìjà má sọ bẹ́rọ nínú àkídà ahli sunna wal jamaa ó lè sọ bẹ́ẹ̀ á máa bẹ̀ lọ́n pé kọ́lọ́wọ́n bá kọ́ bá wá ṣe ní kíni o kó wá ṣe lọ́mọ àjẹmẹ́ so ìdí tó fi jẹ́ pé tẹ́pá ànábì bá lọ dákẹ́ lórí ọ̀rọ̀ yẹn ni àwọn ìbá pé ah, kí ló ṣe ànábì ní láti sọ pé ìtẹ́yìn ọ̀mà tọ́lọ̀ ń fi sọ gbogbo ẹnu àwọn èèyàn kan ń bẹ àgbọ́yé táwọn Islam òun náà ni dìmú ọ̀bọ bá ti lè ṣe jàgídíjàgan sí ẹwọ àwọn tọ́láwọn ń jàjà boko haram tọ́láwọn ń jàjà ẹ̀sà ẹ̀sà bí wọ́n pè wọ́n tẹ́lọ́ wá wọ́ ẹlòmíì ẹni tó lòun jàjà ẹ̀sìn tó pé tàtún ní gbogbo ara rẹ̀ báyìí ìmí ìgbẹ́ lè jẹ́ bí cross rẹ̀ rí bẹ́ẹ̀ ṣé ẹni tó ń jàjà ẹ̀sìn tọ́rọ̀ bá sì kọ̀rọ̀ yóò ní pé àwọn fẹ́ kó kó ṣe yìí àwọn ẹgbẹ́ kó ṣe là abẹ́rẹ́ ká má fi yẹn bà wá lẹ́sìn jẹ́ èyí tó jẹ́ rí lógun ẹ̀sìn gan tó bá kú síbẹ̀ àlè sọ pé ọmọ àlìjẹ́ nàní tó pọ́lọ́ lọ́mọ tó pamọ́ ọlọ́run ló mà ní ààrẹ ábẹ̀lẹ̀ tàṣe political war tàbí àtàláwọn jagun ẹ̀sìn àbí gbogbo nǹkan tí wọ́n ń lò tán fi ń sọ Islam lẹ́nu lágbàáyé gbogbo tí mùsùlùmí ò jẹ́ ẹwọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn míì tí wọ́n ń sà they are not Muslims ṣùgbọ́n láti lè ba mùsùlùmí ló kọjẹ́ àti láti lè sọ wá lẹ́nu àwọn yóò wà sá pamọ́ kọ́dà ẹlòmíì ti sọ gbà èwo ni ẹ máa ṣàlàyé ọ̀rọ̀ inú ọ̀rọ̀ àlùwàlá fáwọn èèyàn jihad ó ní ká ẹ máa ṣàlàyé fáwọn èèyàn wọ́n sọ pé ẹni bá ti kú ó ti dọ́ máa lè jẹ́nà ẹ̀wọ́n sọ pé kó kírun irun wo ló fẹ́ kí kọ́dà bí ọba mọ̀ bí ọba kùnrin ní káàkiri àbí kó sàlọ kú sójú òru lá abẹ́rẹ́ kì í ṣègbàgbọ́ ti ahàlù súnà yẹn ó lè kú lójú ogun ẹ̀sìn kan kó dáadáa dẹ̀lí lélẹ̀ àwọn èèyàn ní shahid kí shahid ni anábì ní kálà inni ra'aytuhu fi náà anábì ní èmi rí ọmọ náà ni so kájẹ kó yé wa ká má jẹ́ káwọn ènìyàn kan wọ́n dẹ̀sìn mọ́ wa lójú o afdolul jihad tọ́labul ilm èyí tó lọ́lá jù nínú jihad ní kéèyàn wáyé mẹ́sìn ìmà òun lọ́lá jù nínú jihad nínú àyè mi anabi sallallahu alayhi wa sallam anabi ni mamin maklumin eh yujrahu fi sabilillah wallahu a'lamu biman yuklamu fi sabilillah ànábì fẹ́ sọ àwọn nǹkan kan fún wa pé ẹ ní rí ẹnìkan tí wọ́n bá mú ní ọkọ̀ lójú ogun ẹ̀sìn ọlọ́run kánàbì tó wá máa sọ̀rọ̀ lọ ànábìnrin bó tilẹ̀ jẹ́ pé ọlọ́run lọ́mọ ẹni tí ń jà sójú ẹ̀sìn rẹ̀ ọ ànábì wá sọ yẹn láàrin ànábì ní àyàfi kó nítọ̀ nídọ̀gbọ́n ìdàlẹ̀ kìyàmà ẹ̀jẹ̀ yẹn yóò sì tún wà lára rẹ̀ láónù rẹ̀ àwọ̀ rẹ̀ àwọ̀ ẹ̀jẹ̀ yẹn náà ni ó wà bẹ̀ tí ó tutù bẹ́ẹ̀ ṣùgbọ́n òórùn tí ó máa jáde bẹ́ẹ̀ òórùn alimiski ṣùgbọ́n ànábì ní wallahu a'lamu man yuklamu bí man yuklamu fi sẹ́yìn ọlọ́ọ̀ nìkan lọ́wọ́ àmọ́ ẹni tó kú sójú ọ̀nà rẹ̀ kì í ṣe gbẹ́ tó kú sójú ogun yẹn náà hadith yìí ti jẹ́ kó clear kò jẹ́ ká mọ̀ níbi wrong mentality táwọn ẹlòmíì ní ọlọ́run jagun sójú ọ̀dẹ̀ fáti àlásán kò mọ́kà ìdájọ́ tó bànú jẹ́ kò mọ́ ìdájọ́ tó túnú ṣe in tẹ́yàn fi ń tún àníyàn ṣe kò yé wọ́n bọ̀ láti Zaria àwádìí Kaduna lọ́dún kan wọ́n wá ń fa wàhálà ìsáàdà láti gbọ́ ṣùgbọ́n a ti ní lẹ́mìí pé a ti kọjá ṣùgbọ́n ní ètò ọlọ́run àsìkò tí gbàálà yẹn gbóná gan ọ̀nà ìrẹsì a sì wà lọ́kọ̀ àwa lọ tó bí náfà bèsì kan wà níbi Kaduna báyìí lọ́wọ́ ọ̀tún báyìí bí àwọn navy báyìí àwọn náfà kìnnìkan bèsì báyìí tán wà bẹ́ẹ̀ ibẹ̀ yẹn náà ń kọ́ àwọn èèyàn sí jọ yẹn gbogbo àwọn tó ń travel wọ́n sá ń kọ́ wa sínú báràkì wọn yẹn torí gbogbo owó ló ti dàrú mú wàhálà ṣe kí mo ayẹ́fà yọ bẹ̀bí tá a dúró sí yẹ̀ mí wá ń wo mo mọ̀ súnmọ́ ibi géètì mo ń wo àwọn kan tí ń ṣẹlẹ̀ lọ́kàn mo ní sùpàrà wọ́n lọ fọ́ ṣọ́ọ̀bù eléyìí ìṣẹ́ saturation I saw it mo rí báyìí wọ́n lọ fọ́ ṣọ́ọ̀bù ibi tán kọ́ tí sí wọ́n gbọ́n ṣe ń ṣe ọtí nípa <laughs> tán dọ̀tí mu <laughs> nínú Ramadan tó ni nínú Ramadan nìkan sọ pé àkó jihad bá asùnmí ha asùnmí àkó jihad jà lọ́wọ́ kò sí àwẹ̀ kò sáwẹ̀ bí ọba ẹ ọtí ni irú èyàn kọ́ wá kú bẹ̀ẹ́ ẹ sọ pé ó ṣe kí ni o ó kúkú ṣe ìdí náà subhanallah hmm? ẹ ṣe ń ṣe ṣe àwọn náà ṣe tiwọn muslim àwọn muslim náà ṣe tiwọn fún àwọn bá ti rí dà ń tó bá yẹ pé bíi tàwọn mùsùlùmí ni wọ́n ní ẹ̀yin tẹ́ jẹ́ sọ̀kalẹ̀ wọ́n kò gbọ́ owó lọ́wọ́ náà tẹ́ bá débi ti àwọn sẹ́yìn náà wọ́n ní mùsùlùmí tó wà náà kọ́ sọ̀kalẹ̀ wọ́n lọ́wọ́ yẹn tó fi jẹ́ pé ká má káwọn èèyàn tàn wá jẹ fi ọlọ́run ló mọ̀ ẹni kì í ṣe pé ẹni tó sójú ogun báyìí kẹwàá ní ó tiẹ̀ ti wọ́pọ̀ nú àwọn àṣìṣe ẹlòmíì táwọn fẹ́ máa sọ aṣahid kìnnì kan abu kìnnì kan ẹ̀dó kúkú ṣe ta ló sọ fún ọ pé ṣahid ta ló sọ fún ọ ṣé gbogbo ẹni tó kú sójú ogun náà ni ṣahid lọ́dọ̀ ọlọ́run so ìdí nìyí tó fi jẹ́ pé hadith yìí ó kó àwọn àlàyé ọ̀rọ̀ tó pọ̀ òkò sínú ló fà á tó fi jẹ́ pé àfa wa Imam Bukhari rahimahullah rahmatan wasi'a wọ́n máa mọ̀ pé ní báàbù láàyò kọlù fòlánù ṣẹ̀hìn yàní látàáyàn wàtàkó fòlánù ṣẹ̀hìn ilá ìdá àyànà rasul alayhi salatu wassalam ó gbọ́dọ̀ máa sọ ládàáyàn rí pé lágbájá ọmọ lágbájá ikú ṣẹ̀hìn dílókù má sọ bẹ́ẹ̀ o lè sọ pé ẹni tó bá kú báyìí òkùnkù ṣàyídí ẹni tó bá kú báyìí òkùnkù ṣàyídí ṣùgbọ́n ṣe ṣàyídí gangan ni lọ́dọ̀ ọlọ́run wallahu a'lam ọlọ́run nìkan ló mọ̀ ọlọ́run nìkan ló mọ̀ òkè ọlọ́run kí ó sàánù wá sọ látara ní eléyìí ẹ jẹ́ ká lọ gbé ẹ̀kọ́ yé dáadáa kájú yé wa nínú àwọn táwọn èèyàn máa fi dá wàhálà alẹ́ láwùjọ lẹ́nu òun náà nìkan máa ní àwọn fẹ́ kúkú ṣàyídí àwọn fẹ́ kúkú ṣàyídí ọlọ́run lọ́mọ نعم وعن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم نعم كتب كان وعن أبي قتادة الحارث بن ربعي رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم أنه قال فيهم قام فيهم فذكر له أن الجهاد في سبيل الله والإيمان بالله أفضل الأعمال فقام رجل فقال يا رسول الله أرأيت إن قتلت في سبيل الله أتكفر عني خطاياي فقال له رسول الله صلى الله عليه وسلم نعم إن قتلت في سبيل الله وأنت صابر محتسب مقبل غير مدبر ثم قال رسول الله صلى الله عليه وسلم كيف قلت قال أرأيت إن قلت إن قتلت في سبيل الله أتكفر عني أتكفر أتكفر عني خطاياي فقال رسول الله صلى الله عليه وسلم نعم وأنت صابر محتسب مقبل غير مدبر إلا الدين فإن جبريل قال لي ذلك رواه مسلم إنه يقبوا فوا أبو الحارث بن ربعي قالوا ما قبا يونس حديث كجي أتنتملك ديه سي حديث على قبو kì í ṣe pó lè jíjà nìkan ló lè mọ́jẹ ọjẹ́ṣẹ̀ yìí dìgbà bá tójú ohun ẹ̀sìn gbèsè gan gbèsè tó ní lọ́rùn ó lè mọ́jẹ ẹ̀jọ́ ìjẹ́ ikú ṣàhádà ọlọ́run sọ wọn bẹ̀rẹ̀ anáwó kọ́ ọmọ fíhìn anábì dúró láàrin àwọn èèyàn arákùnrin kan fàdákàrọ̀ láhùn anábì bá bẹ̀rẹ̀ sí ní báwọn èèyàn sọ̀rọ̀ anabi wa ń sọ fún wọn wípé ṣé ẹ rí aljihad fi sabilillah ìjagun sójú ọ̀nà ọlọ́run ọba wal imani billah kéyìn ó sì nígbàgbọ́ nú ọlọ́run afdalul a'mal òun ló lọ́lá jù nínú àwọn iṣẹ́ òun ló lọ́lá jù faqama ọkùnrin kan wá dìde ya Rasulullah onírè òjíṣẹ́ ọlọ́run níbi tá a bọ́rọ̀ dé ṣé bídà àbẹ́sẹ̀ ni kéèyàn fẹ́ béèrè béèrè kéèyàn wá nàró kò sí nǹkan tó burú mẹ́ torí pé gbò mí ẹlòmí ẹgbẹ́ èwo ló nàró ọbẹ̀ sọ mí dé ṣẹbọ sí mi ni kò láà ebi sábẹ́ lọ́fẹ́ béèrè ló sì béèrè ọ̀lọ́wà ṣùgbọ́n tá a fẹ́ fààyàn bẹ̀ ni pé a gbọ́dọ̀ jẹ àwọn èèyàn ń pa pé anytime tó bá fẹ́ béèrè ọ̀rọ̀ lọ́wọ́ mi o gbọ́dọ̀ máa nàró ìyẹn ló ní question mark o gbọ́dọ̀ nàró láti pọ́n mi lé ṣùgbọ́n ẹnìkan fìlì wípé kóhun ẹlòmíì kó lè béèrè tó fẹ́ béèrè dáadáa kó o sì lè rí iná rí tó bá fẹ́ fèsì kó lè rí ẹnu ẹ dáadáa ó nàró lámàna kó sì tó burú bìyẹn sọ ti bàbá yìí so arákùnrin yẹn wá dìde fàkọ́ ọmọ ọrọ̀ jùlọ ọkùnrin kan wá dìde ó ní ya Rasulullah ara'ayt in qutiltu fi sabilillah ìdí òjíṣẹ́ ọlọ́run kí ló fẹ́ sọ òwárí làmí lọ́yẹ̀ tó bá jẹ́ pé mò ń jagun sójú ọ̀nà ọlọ́run wọ́n sì pa mí tí mo kú kò sẹ̀yìdì tí mo kú sójú ogun ọ̀nà ọlọ́run àtòkáfìrò ànì kàtọ̀ yáyà sẹ́yìn ó lè pa gbogbo ẹ̀ṣẹ̀ mi tí mo ti ṣẹ̀ só parẹ́ níwájú ọlọ́run faqala rasulullah sallallahu alaihi wasallam na'am ànábì níbẹ̀ in qutilta fi sabilillah tó o bá tán sójú ọ̀nà ọlọ́run wa anta sabir lẹ́ni tó ṣe sùúrù muhtasibun tó o sì láníyàn pò fẹ́ gbàládá ló fi lọ jẹ́kí bó ṣe gbóná tó mukbilun tó dojúkọ ọ̀tá gẹ́rọ̀ mọ́dìbìrín tí èsì kébi tó ti sá náà ti lẹ̀ ọ́ nìkan tó wá kú ìdí pé òun sá lọ ṣe kó yàtọ̀ bí sá lọ tó pé òun gẹ́gẹ́ ń wà lọ bára ṣe sọ ilé ìtàn súnmọ́ kọ́lá rasulullah sallallahu ní kulti ní tó béèrè lẹ́ẹ̀kan béèrè náà jẹ́ tuntun sọ ní fẹ́ fi nǹkan kan kún òun ò tí ì fi kún arábìnrin kó tún tún ọ̀rọ̀ yẹn sọ so yẹn túmọ̀ sí pé kò sí láì fi ń bẹ̀ ìwọ tí wọ́n béèrè question lọ́wọ́ rẹ̀ ó lè ní ká tún tún question yẹn béèrè dáadáa torí pé alḥukmu ala shay'in fari'un an tasawwuri in tí wọ́n bí ọ gbúdọ̀ gbọ́ yé dáadáa kó tó lè mọ ansa tó fún anábì tí wọ́n sọ fẹ́ nìyẹn wípé kayfa qult kí lọ sọ náà tuntun sọ kọ́ọ̀lù ẹni ẹni tí mo sọ ni pé àrùn àìt nkùtìlù tó fi sẹ̀bìlì àníṣẹ́ tí wọ́n bá pa mí sójú ọ̀nà ọlọ́ àtúkà fèrò àní àtọ̀ ọ̀yá ṣé ìyẹn tó ní tó lè pa àwọn àṣìṣe ìrírẹ́ wájú ọlọ́ wọ́kọ́ rasulullah sallallahu alaihi wasallam náà anábìnrin bẹ́ẹ̀ wà á ń tà sọ́ọ̀dọ̀rọ̀ ṣùgbọ́n bójú ogun yẹn ṣe wulẹ̀ kó gbóná tó àárí pé o ṣe sùúrù o sá mọ̀tẹ́sì ní tó sì ń ṣe ó dà níyàn pò fẹ́ gbaládá ni o kì í ṣe pé gbowó kì pé torí àǹfààní kan tó fẹ́ rí lẹ̀ mọ́kùbẹ̀lú ó dojú kọ ọ̀gángan ogun gẹ́rù mọ́jùbẹ̀rẹ̀ kì í sẹ́yìn padà arábìnrin ṣùgbọ́n èyí tí kún lẹ́ẹ̀ka ìlà tẹ̀yẹ gbèsè ogun ọ̀párẹ́ o okú sójú ọ̀nà ọlọ́run gbèsè tó o ní lọ́rùn ìyẹn ò kúrò mẹ́ o kọ́lá fa inna Jibrila kọ́lá lè dáadé torí pé èyí tí mo sọ yìí rírí òun ló sọ yẹn fún mi sallallahu alaihi wasallam ẹ̀ka dára jù kọ́kọ́ sọ́hun ànọ́dá ọ̀rọ̀ mi ti kún Jibril ti sọ fún anabi anabi ní tuntun tó sọ yẹn sọ anabi wàá fi anabi Jibril ti sọ yẹn fún mi ń sìn pé dẹ́yìn gbèsè bọ́ ọba kúkú ṣẹ̀rí lójú ogun ọlọ́run àwọn àǹfààní tó yẹ kó o rí gẹ́gẹ́ bí ẹni tó kú ṣẹ̀rí tí gbèsè bá ti wà lọ́rùn ẹ ò lọ́pọ̀ tó ní ti yẹn so hadith yìí ó jẹ́ kó yé wa wípé gbèsè kìí ṣe nǹkan tí èèyàn máa fi ojú yẹpẹrẹ wò ẹlòmíì ẹni tí ò yẹ kó lọ jẹ gbèsè lé lérí náà lọ jẹ gbèsè lé lórí gbèsè àdámọ́ ni kò sí bá fẹ́ ṣe èyàn ó jẹ gbèsè ṣùgbọ́n mọ́ tó ń jẹ gbèsè lé lórí o máa gbìyànjú láti jẹ́ kí gbèsè rẹ kó fúyẹ́ má sọ gbèsè di ọ̀ṣọ́ tó bá sì jẹ gbèsè mọ́ tó ń jẹ gbèsè lé lérí bẹ lápèjúwe ó ní 300,000 lọ́wọ́ ó ra ọkọ̀ ọkọ̀ kan sì ń bẹ 250 ní 250 sẹ́bọ̀ kí bẹ́ẹ̀ ni ẹ ṣe wà kò kó jẹ gbèsè kankan ó ní 3 lọ́wọ́ ó sì rí ọkọ̀ kan 250,000 ṣùgbọ́n kọ̀ yẹ kìí ṣe pé yọ́ sáàmà gbé ọkiri kiri náà gbé kiri nígbà bùkátà ti béèrè fún pé kọ̀ sálọ kọkàn abẹ́ẹ̀kọ́ ẹni wá ò gbé àrú ọkàn yọ pọ́n lé yẹrí bẹ́tọ́ kò ní èsì kò ní kíní ọwá ní million million mélòó lè yín ó ah <laughs> zero hundred tẹ́ rí bẹ́ẹ̀ ìrúlẹ̀ ẹni lọ́wọ́ báyìí zero hundred wa tẹ́ bá lè gbà mí náà ló fi pé ẹ point seven sí péré náà ni láti yá four point seven million nítorí wọ́n fẹ́ ra ọkọ̀ five million wọ́n bá gbọ́ ọkọ̀ five million délé ah, ni máa ń gbèsè ṣé dandan ni kó lọ jẹ gbèsè ni n tó ní lọ́wọ́ yẹn ó ti tó rà kan tí ò ní jẹ gbèsè lọ́kàn rẹ̀ ó sì balẹ̀ so làwọn àfáà sọ wípé èyí kàn ṣàdédé lọ jẹ gbèsè lórí nǹkan tí ò wọ́ ti pé kò jẹ gbèsè rẹ̀ lẹ́yìn èyí ó jẹ gbèsè lórí nǹkan tó yẹ pé ń hmm, láàzìmù ni ó rọgbọ́n dá sí ó jẹ gbèsè lórí ẹ̀ kéèyàn sì máa gbìyànjú àti reduce gbèsè yẹn kọ́mọ́ mọ́ jẹ gbèsè ẹlòmíì jẹ gbèsè lórí gbèsè jẹ gbèsè jẹ gbèsè ó ti wá yóò ní kíni nígbà wọn bá jẹ jẹ jẹ jẹ tó pọ̀ kò sí ní tó fi hun ṣe ẹ bá fẹ́ jẹ gbèsè yóò dà wọn bá ń jẹ gbèsè ọjẹ gbèsè two hundred thousand àná ọjẹ gbèdé hundred million ẹ àwọn èèyàn ní pé ah o tiẹ̀ try la mùsùlùmí máa ń sá fún gbèsè ìlà lè gbọ̀rọ̀ rà àfi téèyàn bá rí pé kò sọ́nà àbáyọ kéèyàn jẹ gbèsè bí ẹ bá dẹ̀ ti jẹ gbèsè èyí ó ti tètè plan bí yóò ṣe máa san yóò plan bí yóò ṣe máa san bí yóò ṣe máa san díẹ̀ díẹ̀ téyìn ó fi bọ́ ọ́nbẹ́ kò sí nínú ìṣesí mùsùlùmí kéèyàn máa fi gbèsè ṣe fáàrí nínú àwọn àdánwò tó ń bẹ nínú àwọn economic system àwọn èbó nìyẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú tá à ń pè ní developed countries tẹ̀rí yẹn pàápàá lóun náà fi ń bàtà àwọn èèyàn jẹ́ bẹ́ẹ̀ torí pé nínú ọ̀nà tí wọ́n ń lò sístẹ̀mù eh, wealth circulation lọ́dọ̀ wọn ń bẹ̀ through ìmọ̀ yáwọn ìyàwó rẹ̀ kò sí iye tó fẹ́ yáwọn ìyàwó gbèsè náà ni wọ́n fi interest sí kó o tó sàyẹ tán wọ́n tún yàwó níbi in táwọn ń lò nìyẹn ẹnìkan sanalysis ẹ̀ ọ̀dọ̀ ìdí ìyẹn tó jẹ́ pé àwọn ọmọ obìnrin tí wọn ò tí ì lọ́kọ lọ́pọ̀lọpọ̀ àwọn western countries yẹn ẹ kàn sáré wọn ìjọba lè kàyàn wọ́n ṣe jáde university wọn kàn já wọn lówó owó tó pọ̀ kí ni náà fi yá lówó ṣe é mọ̀ pé bẹ́ẹ̀ bá wọ shopping tọ́ba bẹ́ẹ̀ bi complex kan náà bẹ́ẹ̀ ṣe shopping obìnrin máa ń ṣe shopping ju ọkùnrin lọ àbúrò ni ibi ọkùnrin ti lọ tí ẹ̀ máa ń ti ń rà ọkùnrin rẹ̀ ẹ̀rẹ́kùnrin kàtí lọ rà tíkì àbí ọ̀rà kìíní kàtí ọ̀tọ̀ ẹnu ọkùnrin bá ti ra bó ṣe pọ́ ra ó ṣe bó bisikíìtì lọ́ra ó ṣe ra mírasì pé ó ra bàtà ọbẹ̀ ṣùgbọ́n bẹ̀rẹ̀ yọ ra ìtọ́mú yọ ra ìtọ́jú gbogbo owó tán yá wọn náà wọ́n ti ti ń ó ẹ̀ ó ti ti circulate padà wọ́n ti ti gbà padà ṣùgbọ́n wọ́n lọ́tún wọn máa san gbèsè o wọ́n ti lè gbá padà lọ́wọ́ ẹ̀ indirectly because ṣó o rí ibi tó lọ tó ti lọ shopping yẹn ó ní iye tax tí wọ́n ń san fún ìjọba ìjọba ń gbà lẹ́yìn ìgbà náà ó tún máa san owó yẹn padà tó bá tún ṣe ya àwọn ni a tún ya wọn ní níbẹ̀ ẹ wà ara àwọn ọmọbìnrin wọn ẹ lè bá ń travel báyìí ẹ bá ní stop fún ẹ kàn sára àwọn ọmọbìnrin wọn ẹ tán travel káàkiri kò ní lọ́kọ̀ọ́ kí ló fẹ́ sí ó ti ní owó lọ́wọ́ tayọ tó ní ìjìyàn lónìí ó mọ̀ ya wọn ó mọ̀ ya wọn ó mọ̀ ya wọn so gbèsè pọ̀ lọ́rùn ẹ̀ lẹ́yìn lọ́pọ̀lọpọ̀ èbó ọdún àkọ́kọ́ ọwálé ogbe mọ́tò wa ọdún kejì ọwálé ogbe mọ́tò wa ọdún kẹta ọdún kẹrin <laughs> wọ́n ó tún sọ pé kó tún gbà kó tún yá sí lẹ́lòmí ẹlòmí ò lè wá nàìjíríà mọ́ tó tó bá ti dé airport báyìí tó bá ti wù báyìí á gbèsè rẹ̀ yìí pọ̀ ò lè lọ padà tó bá wá yá àwọn sẹ́ẹ̀bì tí ń ṣiṣẹ́ direct ni wọ́n máa yọ yọ wà máa sinba yọ máa bí wà sí yẹn ṣe ẹrú owó kékeré ní ọ̀hà máa rí ìyẹn náà ń ṣẹlẹ̀ láwùjọ wa náà sì wọ́n rí ẹyẹ eh, staff ọ̀yá o káàlò káàlò wà o ẹni tó ṣe wípé òun gan náà mọ̀ wípé lẹ́wù òun ò tí ìjú kò mọ gúnmọ́ sí ọ̀kadà lọ kò tí ìjú bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n mr abolon sọ òun náà ti gbà káàlò ó ti lọ lọ́kọ òun náà ti ṣe kíní ó ti ṣe bó ti ṣàwó gbogbo owó tí ń gbà lóṣù ọmọ iye tó ń gbà òun náà bá rọ lu káàlò ọba gbà kò sí wàhálà wọn fún ọ nígbà ọba ti parí oṣù ọba ń kó sẹ́ńjì lọ lọ́wọ́ ah èwo ló jẹ́ èyí báyìí wọ́n ti yọ èlé náà wọ́n ti yọ èyí náà wọ́n ti yọ kódà èló wà ní sálárì mú báyìí two thousand naira ní lọ́ọ̀mù mú lọ lé <laughs> lóṣooṣù gbà ọdún mélòó fi wá yọ pé àfi fi rí bí eight months á yọ tán kí eight months yẹn tó parí wọ́n tún gbé lómi jáde ẹ̀wọ̀ exploitation wọ́n ti ti hard interest ma ìwọ tó wá gbé ọkọ̀ tó ń gba two thousand naira lóṣù só ò ní rí epo sọ́kọ̀ ni hmm? ní tí ń ṣe ẹ̀lẹ́ni táwọn èèyàn fi iná láwọn fi ń gbéra ní ìsinmi yẹn loan ẹlòmíì ẹ mọ̀ rò pé tó bá sọ iye tó ń gbà lóṣù iye tí ń mú délé kékeré báyìí yọ̀sán loan house loan kìnnìkan loan ìgbà kan lò ìgbà lò skul to fún àwọn ọmọ rẹ̀ sí bóyá per term by five hundred thousand náà san ló ti gba loan ó ti wá san kò wá ní so kankan lọ́wọ́ ẹ̀ ẹ lè rọ́kọ̀ lóòótọ́ kò lóore kó lọ́kọ̀ àti jẹ́ àti mú gan kò jù wàhálà ìlànà wealth circulation nínú Islam kò rí báyìí Islam gbé kalẹ̀ báyìí Islam gbé kalẹ̀ lójú àánú bó ṣe ń circulate títajà rírajà kí àwọn tó ní kọmọ sànú àwọn tí ò bó ti sàkúlẹ̀tì yẹ torí wípé ẹ̀yin tẹ́ ẹ ní ẹgbẹ́ nǹkan tó pọ̀ kalẹ̀ abẹ́ẹ̀kọ́ ìwọ Dangote ó dá kí lórúkọ rẹ̀ ńlẹ̀ cement ẹ̀ eh, eh, cement kìíní kan company ó dálẹ̀ ẹgbẹ́ bẹ́ẹ̀ lọ sẹ́mi kìí kú sóúnjẹ àwọn èèyàn náà ni ó sára abẹ́ẹ̀kọ́ tó bá ti wá lọ jẹ́ wípé system tá ń lò gbogbo ohun tí kàn nínú ọ̀rọ̀ mẹ̀kúnnù oúnjẹ nìkan ni kó tó ronú pé o fẹ́ kọ́ oúnjẹ tó ń jẹ ìbáṣà ti yanjú náà ẹ sáfi ọ̀rọ̀ tó nílé o ẹ fi ilẹ̀ bẹ̀tẹ̀ bá yẹ pé àwọn náà bẹ̀rù ọlọ́run ni àwọn zaka tó yẹ kí wọ́n yọ gbogbo tó yẹ kí wọ́n yọ tó bá sakuléètì dọ́dọ̀ mẹ̀kúnnù mẹ̀kúnnù tó bá jẹ tó bá yó o náà ní ó ra sìmẹ́ǹtì abẹ́ẹ̀kọ́ so kí yóò mọ sakuléètì padà nínú owó ìrànlọ́wọ́ tẹ́ ṣe tọrẹ àánú tẹ́ ṣe fún wọn zakatẹ́ yọ mẹ̀kún náà ó ní lọ́wọ́ òun náà gémi náà ra sìmẹ́ǹtì yẹ́rì pé lọ́nà káàbọ̀ náà mi kí ni ẹ̀ tún padà sọ́dọ̀ àwọn ẹ̀ náà ni ó ń sakuléètì lọ́nà ẹ wo ọ̀nà tí Islam fi gbé tiẹ̀ kalẹ̀ ó yàtọ̀ sí ọ̀nà tó wà exploitative tán exploit àwọn ẹ̀ wọ́n tún fi interest wọ́n tún fi lé so ìdí nìyí tó fi jẹ́ pé gbèsè pẹ̀lú nature gbèsè láwùjọ táwa wà yìí owó báńkì ni owó interest àmì eh, alájẹsẹ́kù gbọ́múlé láńtà napo àbúgbẹ́nàmàgbẹ́ bàbá àjẹ̀bú gbogbo oríṣiríṣi napo napo náà nàgbẹ́ so gbogbo oríṣiríṣi àwọn nǹkan yẹn wọ́n ń exploit àwọn yẹn owó tó o yá twenty thousand ló yá o sì ti ń san interest bíi forty thousand ṣe é mọ̀ pé inú ẹni yóò lè dùn sẹ́ni tó ń gbóhùn lọ́wọ́ ẹ̀ at least owó tó ń ya twenty òun ti san tó ti pé twenty ó sì ti ti òun ti ti san almost be forty thousand ní interest ṣe é pé tó bá lọ agbára àti fi jàǹbá ṣe ọ́ tó o bá ń kọjá lálẹ́ tó o bá rí ọkì mọ́lẹ̀ mi kan ó lè pa ọ́ torí pé ó rí pé òun gba owó òun lọ́nà ẹ̀tọ́ at least owó tó ń gbà ó ti pé òun ti san fún ẹni tó yọ hundred thousand tí wọ́n ní one ten òní òfin san ṣùgbọ́n tó sùn báyìí bá ti ti lé yóò di one twenty tẹ́lẹ̀ bá tó kún yóò di one thirty yóò di ọ wá ń lé lé lé lé lé lé owó gan tó yá hundred thousand interest ti wọ three hundred ọ wá san hundred tán ò tí sanwó ìwé ilé rẹ̀ àlékún lẹ̀ bá ah, interest ẹ lọ bá calculate ẹ ó ti wọ three hundred kò ní ṣàdúrà fún gbogbo àti máa ń san three hundred yẹn kò lè ṣàdúrà fún ní tó ń ṣẹlẹ̀ láwùjọ wa ń sìn nìyẹn ṣe jẹ́ ká bẹ̀rù ọlọ́run ahallallahu al-bay'a wa harrama ṣe ká ká ṣòwò ọlọ́run ṣe lẹ́tọ̀ ṣùgbọ́n ká máa lo rìbá interest ká fi máa gbọ́ profit ọlọ́run farama ṣùgbọ́n interest usury ọlọ́run farama torí wípé ìyànyàn jẹ ó wà ń bẹ ìmọ̀ lo oògùn mẹ̀kúnnù ó wà ń bẹ ìfìyàjẹ aláìní ó wà ń bẹ ìmọ̀ bínú ara ẹni ó wà ń bẹ̀ ẹni tó rí pé ń jẹ́wò rẹ lọ́nà ẹ̀tọ́ báyìí inú rẹ ò lè dùn sí so ti wà báyìí ń sì ìgbèsè sì máa ń sọ̀yàn dẹni yẹpẹrẹ hmm? gbèsè máa ń sọ̀yàn dẹni yẹpẹrẹ kọ́lọ̀ ń kọ́ wa láti orí rẹ̀ kọ́ mọ́ yẹ̀yẹ́ wa ẹni tí wọ́n pè lọ́jọ́ ẹ̀yẹ ọmọ rẹ̀ pé tó á pé àwọn bàbá wa kìíní kan báyìí pé kí wọ́n máa jáde bọ̀ ọba kagbada bó ṣe dé àárín fíìdì ẹni tó jẹ lówó bá jáde ọya padà yóò ní ah, ibi tó wá ká mi mọ́ èyí wọn lágbàdo àní ò padà <laughs> yóò padà <laughs> yóò padà náà ni tó wọn lọ agbára mọ ọlọ́run ní owó mi dà ẹ wá àbùkù yóò ní ìsájà parí ìrọ ibi gan-an ló ń ti fẹ́ gbà ẹ wá àbùkù ló wà mọ́ sọ ìdí nìyẹn pé nínú sẹ̀ríà wọ́n ní jímọ̀ kì í sọ̀rọ̀ yẹn lọ́dọ̀ àwọn àfáà lórí lórí mọ́tàbù wọ́n ní jímọ̀ kì í sọ̀rọ̀ àyàn fẹ́ tó jẹ gbèsè tó sì mọ̀ pé onígbèsè òun náà wà jímọ̀ òun pé ṣe lágbájá àkọ́dá ọwọ́ òun ó lórí kó má lọ lọ ọ̀rọ̀ àlọ́sọmọ́yà sí ní òmìnira ara rẹ̀ nànàbí sallallahu alayhi wa sallam nànàbí kíkà máa bẹ náà pé allahumma inni bi halalika bi haramik wa agnini bi fadlika amma siwa kéèyàn máa bẹ náà ọlọ́run bàbá wọn láti orí rẹ̀ kó bá wa san gbèsè ọ̀rọ̀ wa kí ọlọ́run kọ́ máa ṣe wá ní ohun gbèsè kọ́ máa ṣe wá lẹ́yìn tí ó máa fi gbèsè sọ̀sọ́ rahmatulahi alhamdulilayi pẹ̀lú bó wá ṣe rí àti pẹ̀lú àdámọ́ mọ́nìyàn kò lè ṣeé kéèyàn mọ̀ máa gbèsè lọ́nà kààbọ̀ nínú torí pé gbogbo téèyàn ní ìdíkọ́lé yẹn lè tà ṣùgbọ́n kéèyàn ó ṣe kí ni o kéèyàn ó ronú sí gbèsè ní tí gbèsè ní tó jẹ gbèsè ronú sí wípé o ní tó lè fi san kẹyìn wọ́n tó yẹ pé gbogbo owó thousand ọ̀wá ń yáwó twenty million ta or oh, what would it have been? kí ló ní eh, ó ní kẹ̀kẹ́ white méjì ó sì ní táyà ọkọ̀ méjì kí ló wẹ́bẹ̀ yóò ṣe ọ̀n rà jọ díẹ̀díẹ̀ pé òun fẹ́ tó ọkọ̀ pé òun bá kọ́ra táyà mẹ́rin àwọn padà rárí òun ó ní táyà méjì gbogbo ìlú náà bẹ̀rẹ̀ bá tà gan kò tí ń tó kankan wọ́n lọ yá twenty million so àwọn èèyàn ní àyà gbèsè o subhanallah àwọn èèyàn ní àyà gbèsè ẹlòmí ọlọ́pọ̀lọ́ fifty million yóò lọ yá tó sì mọ̀ pé kò sí nǹkan tó wọ́n fi san mùsùlùmí yìí ṣe báyọ̀ mùsùlùmí yìí kí ni o kì í ṣe bẹ́ẹ̀ àbí n tó rò pọ̀ fẹ́ fi san tí ò dájú pé ẹni ẹ lọ yáwó ọmọ fẹ́ lọ amẹ́ríkà ta ló sọ fún ọ pé òrìṣẹ́ lọ ta ló sọ fún nígbà wá débẹ̀ ta ó tún lọ ń yáwó náà ni láti fi san gbèsè ilé tó ti tó ti jẹ yẹn gbogbo àwọn nǹkan yẹn mùsùlùmí a kì í so ń gbèsè gbèsè tí mùsùlùmí bá sì jẹ yóò lójú yóò ní reason tó fi jẹ gbèsè yẹn yóò sì ti ro two plus two pé tó bá di kàráǹgídá bó ṣe lè rí yí mọ́ bó jẹ́ kí n ta nǹkan yìí bó jẹ́ kí n sì kí n fi san kọ́ mọ́ wàá kó àwọn fámìlì rẹ̀ sínú wàhálà ẹni tó kú tẹ́gbẹ́ gbogbo fámìlì látòkè nílẹ̀ gan wọn ò sí seven hundred thousand rí láyé wọ́n wá ní èèyàn yín tó kú yìí o twenty million ní gbèsè àwọn ẹgbẹ́ kílẹ̀ wí ẹ̀dá bó ṣe lẹ́sùn jẹ pẹ́pẹ́ pẹ́pẹ́ níbo làwọn ti bẹ́ẹ̀ tí ó wà tó gbogbo tó máa fún ọ lépè nígbà tó bá lọ tán ìwéde kí á kíyèsí àwọn kan yẹn gbèsè a máa jẹ́ kó mọ nìyẹn ó pàdánù àwọn ẹ̀san tó yẹ kó rí nígbà tí ó bá dẹnu sáré tó abẹ́lẹ́ wọn bá subhanahu wa ta'ala kí wọ́n sì ẹ̀bẹ́ ní kọ̀ọ̀kan wá san àwọn gbèsè wa àwọn gbèsè ọ̀nà méjì ló kún gbèsè tá a jẹ ọlọ́run ó ń bẹ ọlọ́run kò mọ̀ wá san gbèsè tá a jẹ ọmọ nìyẹn ó ń bẹ ọlọ́run kò mọ̀ wá san. برحمته يا ارحم الراحمين وصلى الله على نبينا محمد صلى الله عليه وسلم وعلى اله وصحبه وسلم تسليما سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته gbèsè àmọ́ tó o bá ti gbà ọ́ dà tí ẹlòmíì náà o kọ́mọ́ ti pé ọgbà tiẹ̀ tán àwọn àdá nǹkan sì fi àdé à kọ́mọ́ kò gbúdọ̀ sí fi á torí wípé ìwọ gba tiẹ̀ ẹ gbúdọ̀ dáná fún kíní àwọn máa ń rọrùn fáwọn tó bá jẹ́ bí àwọn oníṣẹ́ ìjọba wọn ò yọ from the source láti fi sàlárì wọn torí pọ́ mọ̀nìyàn tó bá dọ́wọ́ tó báyìí àti lè kúlẹ̀ ìjọba sọ̀rọ̀ ṣùgbọ́n láti wọn ti yọ 100,000 ló ń gbà 80 ló gbà 20 yẹn wọ́n ti yọ so ìyẹn kò sí nǹkan tí tó burú mẹ́ bẹ̀tíjọ́ tó bá rí wípé o rí kólẹ̀ kí ẹ má fi gbèsè ní o òwúrọ̀ bẹ̀ẹ̀ nìyẹn torí pé hundred tiẹ̀ yẹn kò ní pé nígbàtí twenty tiẹ̀ ò tí ì kù ọ wà lọ bẹ̀ pé ó fún ní twenty tiẹ̀ yẹn tó ti wà báyìí wọ́n tẹ̀ bá wà lọ sán tó wà kú rí tẹ́lẹ̀ yẹn nìkan tí gbogbo yín wá ń ráhùn ẹni ẹ̀rọ ṣe sùúrù náà ni bíta ṣe rí bíta ṣe rí ìwọ gba tiẹ̀ bíta ṣe rí ìyọ́n náà gba tiẹ̀ ó ti wá di orí tiẹ̀ tẹ́ wá ní bíta ṣe rí àbòsí nìyẹn ṣe rẹ̀ kọ́nà kí o ṣàmù Allahu a'lam alimuhim ọ̀rọ̀ owó lágbára o má jẹ dúkìá nìkan kan má tiẹ̀ kọ́ má bà wá kọ́ má lọ di wàhálà dọ̀rọ̀ ìyá òkè àmọ́ sọ̀rọ̀ ẹ̀lú kọ́dà ẹ̀lú mi ò tún máa béèrè bóyá dákun sóhun ọ̀jẹ́ nìkan kan lówó ẹ̀lú mi àá ẹgbà fẹ́fẹ́ dọ́dọ̀ ẹ̀lú ẹgbà torí pé tó fi sọ̀n kò bùn ọ́ nìyẹn bẹ̀tẹ́ pọ́fẹ́ bùn ọ́ nígbà jọ̀ka ẹgbò bẹ̀ tó ń ti yọ̀ǹda rẹ̀ tán ṣùgbọ́n ìjọ kan báyìí kọ́dà owó yẹn gan ọkàn mi sì wà ń bẹ̀ gan <laughs> yà á wá owó yà á fún un jẹ́ wọ́n jẹ ọ́ lówó ju kọ́ máa jẹyàn lówó lọ tó ti bàbá ẹni tó bá sì jẹyàn lówó náà tọ́lọ́run bá ti ní kéèyàn ojú nǹkan yẹn lọ tí ó ti pé ẹni yẹn kò níní ìṣe pé kò fẹ́ san kéèyàn ó yọ̀ǹda kó má bàa lọ di ọ̀ràn sí lọ́rùn lọ́bìlà kìyàmù ẹlòmíì bẹ téèyàn mọ̀ pé kò ní ẹni tí ò wá ní tí wọn náà mọ̀ pé ò ní five thousand naira ló jẹ ọ́ ọ wá lọ fáwọn sọ́jà ten thousand pé kí wọ́n nà á nígbà nà tó di pé sọ́jà sì ní àwọn ní oníranran ìyà lọ́wọ́ ọlọ́run lọ́mọ bí láti kọ́ gbogbo àwọn nǹkan yẹn oníranran ìyà níjọ́kan travel ń bẹ̀ wọ́n bá ní kẹ́nìkan ọmọ fẹnu pa iná iná tó ti wí pé dísù náà fi ń dáná ẹnu òun kò lè fẹnu ẹni ẹni kò ọ attempt àti ṣe nǹkan a fẹ́ mọ̀ ni pé sá lọ ṣe wọ́n mọ̀ pé kò ṣeé ṣe o ẹni ẹ̀sà mọ̀ ṣe ẹni ẹ̀sà àwọn ọ̀nà abúlé àgbàlagbà nísà ń fẹ́ nísà ń fatẹ́ gbogbo èèyàn fi kọjá lọ nísà ń fatẹ́gùn nísà ń fatẹ́gùn wọ́n lè ní ọ̀fẹ́ nu fẹ́ ìjìyà tó jẹ òun ni sáà mọ̀ ọ̀fẹ́ nu fẹ́ táyà ọkọ̀ gbogbo ọkọ̀ ẹ̀ bá ẹjọ́ bá ń fẹ́ mélòó ẹnu kí ló fẹ́ fẹ́ mẹ́ so àwọn yẹn lọ wá lọ kó wá ọwọ́ nìkan wá fìyà jẹ ẹni tó jọ ní five thousand naira tí ẹ̀sìn máa pé bí sọ́jà bá dé ẹni tí ọ̀rà gan sàn ẹ̀dá èlò lọ jẹ <laughs> five thousand gbogbo àdúgbò ni wọ́n bá dà lẹ́yìn ìgbà tí wọ́n bá jẹ tó bá ti pé ẹ̀mí ti fẹ́ bọ́ lẹ́nu ẹ̀ àbòsí ló ṣe o torí pé ó padà gbọ́ five thousand rẹ̀ àbọ̀ padà gbá ìyà tó fi jẹ́ yẹn ń bolo bẹ́ẹ̀ fi yẹn síwájú ọlọ́run tẹ́kí bó ṣe ṣe fìyà jẹ́ yẹn ọ̀ padà gbowó mọ́ a sọ wípé tọ kó fi ìyà yẹn kó fi dí bó ṣe pé ìyà yẹn lè ju five lọ <laughs> yóò ju five thousand lọ olóbi jẹ́ pé afi máa ń sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ agbófinró àwájú làwọn sọ́jà kán máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kán máa ṣe sùúrù lórí ìmọ̀ fìyà jẹ àwọn lọ́nà àìtọ́ ẹlòmíì ń bẹ ó yẹ kán fìyà jẹ o ẹlòmíì ní ìdí kan fìyà jẹ ṣùgbọ́n pọ̀lọpọ̀ àwọn fìyà jẹ ẹlòmíì ń bẹ pé lọ́nà àìtọ́ tí wọ́n fìyà jẹ àwọn èèyàn because kò lè lọ lásán o yọ gbà á dọ̀bí àlùkìyàmọ̀ o yọ gbà á torí pé ọ̀nà àìtọ́ náà fìyà rẹ jẹ òwò tó wọn jẹ ọ lówó tó bá rí pé ojú owó yẹn lọ yọ̀ǹda rẹ̀ kó mọ̀ ìgbà míì bẹ́ẹ̀ ẹlòmíì rẹ̀ pé ṣùgbọ́n tọ́lọ̀ bá ní kó ti ju nǹkan bẹ́ẹ̀ lọ anabi sallallahu alayhi wa sallam anabi ni man yasara an mu'siri man an zọrọ ẹnikẹ́ni tó bá ṣèdè fún mu'sir mu'siran ẹni tí àti dá owó padà ní lára yasara allahu lahu ọlọ́run ó sọ̀rọ̀ rẹ̀ náà ní rọrùn yawmal tó àwọn nǹkan tó ìǹdọ́rùn mu'sir fanadọ́rọ̀tún ila maisara tó ó dá ká fún ìmọ̀ kó sọ pé nínú owó yẹn kó san díẹ̀ ń bẹ̀ kó fi yòókù lẹ̀ àbí kó má tiẹ̀ san mọ́ àbí kó sọ pé ó dá ńgbẹ̀ bá tó rí kẹ̀ bá o ṣùgbọ́n lẹ́ni àdẹ́wò ta ni àwọn èèyàn míì ti sọ di fáàrí èyí tó ń bẹ kò ìyanjú o ó o ti ti lọ gbowó ló ti lọ gbé sínú cooperative kan o ti ti lọ fi yáwó mi ó ti ti lọ ah, àbá gbèsè wà máa lọ lọ́rùn ẹ̀ gbèsè wà lọ wà nílé ronú nǹkan dáadáa gbèsè gbèsè gbèsè gbèsè tó ẹ jẹ́ ká kíyèsí lórí àwọn kan kọ́lọ́wọ́n bá kí kọ́ba tún lè dé wa ṣe ẹkọ́nọ́mì nàìjíríà náà ó tún kún lọ́wọ́ jẹ́jẹ́ pé gbogbo nǹkan bá rí bó ṣe yẹ kó ewu làbùrọ̀ ìyáwó owó oṣù rẹ tó ó tún sí nọ́mìlì bó ṣe yẹ kó tó o bá ná sálárì rẹ sẹ́fì gbúdọ̀ tún wà nínú ẹ̀ tó tún sẹ́fì lóṣooṣù ṣùgbọ́n ojúlówó gan sótó náà kò tó náà lè bó sẹ́fì ṣùgbèsè ni ó tún fi ló tún fi kún so bá a ṣe wá lọ háì làwọn kan ń dì í pamọ́ yìí so èyí tẹ́ fi lè mọ̀ pé orí ibú ńlá làwọn yẹn ń kọ lẹ́tà sí lọ́dọ̀ lọ ní tí àwọn tó ń forí ṣe tó ń fọrùn ṣe tó tún jẹ gbèsè làwọn kan ò ṣe nǹkan tó tún kó gbowó yẹn náà lọ ń kónú sọ́kàwé manu lọ ń sisi, mọ́nu lé náà na ọ̀nà kó pamọ́ sílẹ̀ ṣùgbọ́n tí ọlá àdàgà kí ó bá tún lè lè wá ṣe kó sì tún àwọn táà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà kó tún mú wá ṣe ara wa tó bá ti da kò sí wàhálà àwa là ń fara nira wa ṣùgbọ́n ọlọ́run ọlá tó bẹ̀rẹ̀ kó sànù wa kó sì dúró tiwa kó sì orílẹ̀-èdè wa nàìjíríà ní orílẹ̀-èdè fọkànbalẹ̀ ìjẹ́ ìmú ìná ló wá ń bẹ̀ ọlọ́run kó fi dà wá láàmú gbogbo gbèsè tí ń bẹ lọ́rùn ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́run kò bá san ọjà tí ò ní gbèsè àbá ní kọ́dà ẹlòmíì ó ní five thousand bẹ́ẹ̀ ó two thousand bẹ́ẹ̀ ó five million bẹ́ẹ̀ ó ní bó ṣe lọ káàkiri náà nìyẹn ṣùkọ́ lọ́run wọn láti obìnrin kò bá san gbẹ tí máa ń tọ̀ ń jẹ gbèsè lé lórí o ibi tá à ń lọ nìyẹn máa ń tọ̀ ń jẹ ẹlòmíì yóò lọ jẹ gbé handset ha handset kan lé ó lé òun rí ní kíní kankan kan tí ẹ̀yìn ẹ yóò tó bá ti tà yìí tí ń lò yóò wà lọ́ra asset ibi asset ibi hundred thousand nínú hundred thousand yẹn twenty thousand lórí kólẹ̀ eighty thousand gbèsè ó wà lọ́rẹ̀ sọ́jẹ́ bí oúnjẹ ni àbí èyí tó mú lọ àwọn asset kan bẹ oníwo àwọn èyí tí máa ń níwo báyìí ẹ wọn ò ta mọ́ ọ bá ti gbèsè tí ẹ̀ ló o ti gbọ́ kó o sá ti gbọ́ ní wọ́n fẹ́ sọ gbogbo nǹkan làwọn sọ ní wàhálà ẹ bá àwọn òyìnbó yẹn ẹ lè rí àwọn sẹ́ẹ̀tì tó wá wà kíní lọ́wọ́ òyìnbó èyí súnmọ́ kékeré tí ó fi rìsífù kọ́ọ̀l ó parí ṣùgbọ́n gbogbo nǹkan ti wá ẹlòmíì fẹ́ lè sọ pé kán bóun ṣe ansẹ̀tì kọ́ pé gold ni wọ́n fi ṣe kásá lè mọ̀ wípé olówó ni wọ́n alágbára ni wọ́n ṣòkòlò àwọn láti rẹ̀ kó sànù wa ẹ jẹ́ ká mọ àlè má jẹ gbèsè bẹ̀ ti tó ń jẹ gbèsè lé lórí